kúlé là ń kára lé ẹ̀rìwá ní ti èrò ọ̀nà àtúntìdé bá a ṣe ń dé àti bọ̀ bá a ṣe ń bọ̀ àwa la mú gbòòrò dùn àtúntìdé Luther Films and Record International àgbàṣà ní gbogbo àgbáyé káàfàtà bọ́lá tún gbé àṣà wa dáhùn lọ lénìí orílẹ̀ Agége ni ibi tí wọ́n ti ń gbé ọdún kọ́ ẹ̀ní ní ìparí ọdún egúngún ti orílẹ̀ agége tẹ́ ẹ̀ bá gbàgbé ẹ rí i pé lẹ́yìn tí arọ́badá dé tó jáde lọ́jọ́ ọ̀bọ̀dọ̀ oko àti gbogbo eégún pátápátá ẹ̀ wọ́n ṣèta tàdógún eégún alágbádá kan ṣo ló sì ṣeré. eégún alágbádá kọ̀ṣọ́ ló ṣeré kó tó di pé kòró bẹ̀rẹ̀ ẹ̀ẹ́gùn coronavirus tó lọ ọlọ́mọdéjẹ́ ká tún rírú ẹ̀ mọ́ òun ni gómìnà wa nípínlẹ̀ èkó ṣe pàṣẹ pé ká gbé ọdún yìí kọ́ná hmm, àtìgbà yẹn náà ti dá ọdún egúngún dúró kó tó di pé àṣẹ̀ṣẹ̀ wàá gbé kọ́ lè ní títí di ọdún míì àwọn eégún oníranran lẹ ti ń wò lára ògiri ní igbóògbàlẹ̀ yìí àrí àrọ́badádé àrí àpàjẹ́ bákan náà àrí àwọn eégún alágbádá lóríṣiríṣi lóníranran àwọn eégún ni ẹ̀yin náà ti ń wò ní àrò ògiri ìgbàlẹ̀ yìí àwọn eégún alágbádá yìí pọ̀ àwọn náà ni ẹ̀yin náà ń wò tí ẹ̀ ń wo gbogbo àwọn orúkọ wọn yìí àrílàbò àrídàmọ́jó àyọ̀ká ọ̀yà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. lára àwọn eégún tó máa bọ́dọ̀ oko lénìí àpàjẹ́ polóbì ọkọ̀ ya aláró àwọn náà ti ń dé sí igbó ìgbàlẹ̀ tó ń fẹsẹ̀ rájò yìí. bákan náà àwọn alágbádá lẹ tún wò yìí táwọn náà ti ń dé sí igbó ìgbàlẹ̀ láti lè wá mú ọdún pamọ́ apàdé lọ́wọ́ dé sí igbó ìgbàlẹ̀ láti lè mú ọdún pamọ́ lénìí. ẹni gbogbo àwọn eégún alágbádá gbogbo ọ̀nà ti ń dé sí ìgbàlẹ̀ láti lè wá mú ọdún pamọ́ baálé baálé ọkọ ìlú baálé pápá ewédà ìró ọmọdé amọ́jó àpàjẹ́ polóbì ọkọ̀ ya aláró ìjọ yìí pọ̀. apajẹ apajẹ. apajẹ apajẹ. dáa mọ́jú ànùmí ọmọ yan ọkà egun ológùdù gbẹgbẹ lórílẹ̀ Agége lábo mẹ́sìn òbejì egun àwọn ọlọ́pàdà nìyẹn. ìlú tòrò. ìlú tòrò ni eégún tó dé sí igbó ìgbàlẹ̀ yìí. bákan náà a rí àyọ̀ká ọmọ ìbílẹ̀ ọ̀jẹ̀. àrọ́badádé ló ti jáde yìí o olórí eégún ti orílẹ̀ Agége àrọ́badádé olókìkí àrán. Oh, ṣe rí àrọ́bàdádé bó ṣe ń fẹsẹ̀ rájò níbi tí àwọn ìyá àgbà ọ̀jẹ̀ tí wọ́n ti ń kọrin orin ìṣẹ̀ǹbáyé fún lónìrànràn bákan náà ọlọ́pàdà wà ń bẹ̀ táwọn náà ń bá wọn jó tó ń bá àrọ́bàdádé fẹsẹ̀ rájò ẹ̀jẹ̀ á gbádùn orin síwájú àti síwájú sí i. jọ jẹjọ ẹ má bọ́ síwájú. Ẹjọ́ tó lọ bọ́ọ̀sì ló wà báyìí. Ẹ̀kọ́ mi máa ń jẹun. Ẹ̀kọ́ mi máa ń jẹun. Ẹ̀kọ́ mi máa ń jẹun. Bye. Arọ́badádé ló ti kán sílùú báyìí pẹ̀lú gbogbo àwọn ìyá àgbà ọ̀jẹ̀ àti gbogbo àwọn lóyè bákan náà gbogbo àwọn eégún alágbádá aláṣọ gúngùn pátápátá gbogbo ló wà lẹ́yìn Arọ́badádé tí wọ́n ti ń wọ̀lú láti lè kọsẹ̀ láwọn ojú ibi tó tọ́ àti ibi tó yẹ. ṣáà ti sọ fún wa tipẹ́tipẹ́ iléeṣẹ́ wa Lutas Films and Record International àní ọdún eégún báyìí ètùtù náà fi ń ṣe sílùú ara lè rọ̀ wá ẹ máa ṣàkíyèsí ní gbogbo òdù tó bá ti ṣe ọdún egúngún lẹ́yìn tó bá mú ọdún egún wá sí pamọ́ báyìí ẹ rí i pé ìlú yẹn á rọ̀ pẹ̀sẹ̀ èkó á máa ké bí eku ẹyẹ á máa ké bí ẹyẹ ọmọ èèyàn náà máa fọhùn bí ọmọ èèyàn àbóyún ilé ẹ̀wọ̀n máa bí wẹ́rẹ́ àwọn àgàn tí ò bí wọ́n máa tọwọ́ àlàbòsùn wọ́n máa fi pọmọ lára ẹ jẹ́ ká máa gbádùn àrọ́bàdádé àti gbogbo àwọn eégún tó kù. wa ni kòlẹ̀hún wá ìhun eh, wa ni eégún nílẹ̀ àwórì kòlẹ̀hún wá ohun tó bí wa bá ni òun ni ọ̀jẹ̀ gbogbo àwọn olóyè ọ̀jẹ̀ ti orílẹ̀ Agége àwọn lẹ̀ wò yìí. ara àwọn ibi tí ó tọ́ tó yẹ tá a sọ pé arọ́badádé ti máa kọsẹ̀ ìbẹ̀lẹ̀ rí tí ó dé yìí ojú èṣù ní orílẹ̀ Agége. lẹ́yìn tí arọ́badádé kọsẹ̀ ẹ̀ apàjẹ́ òun náà bọ́ síbẹ̀ ó kọsẹ̀ gbogbo àwọn eégún tó kù gbogbo náà ló kọsẹ̀. lẹ́yìn tí arọ́badádé kọ ẹsẹ̀ lójú èṣù yìí wọ́n jó yíká ẹ̀ gbogbo eégún pátápátá wọ́n tò tẹ̀lé lẹ́yìn táwọn náà jó yíká ẹ̀ wọ́n ṣe máa yípo ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta nìyẹn. ṣe rí i pé lẹ́yìn tán jó yíká ojúbọ èṣù yìí ọlọ́pàdà wọn tún kọsẹ̀ ńbẹ̀ àrọ́badádé bàbá náà tún kọsẹ̀. ṣe mo sọ fún yín pé wọ́n á kọsẹ̀ ńbẹ̀ lẹ́ẹ̀mẹ́ta tó máa jó ipò ẹlẹ́kẹta rèé tí arọ́badádé àti gbogbo àwọn ọdún tó kù tí wọ́n kọsẹ̀ ńbẹ̀. náà ó ti kán sílùú gbogbo àwọn eégún náà bẹ̀rẹ̀ sí ṣeré báyìí. àrọ́badádé ìjọ yìí pọ̀. àrọ̀bàdàdé olórí eégún nílùú orílẹ̀ agége. àpàjẹ́pọ̀ lóbì tiẹ̀ ti dúpẹ́ fún ọlọ́run pé àríbẹ̀rẹ̀ ọdún àdẹ̀tún rí ìparí ẹ̀ bá ṣe mú wá sí ìpamọ́ àdúpẹ́ àdúpẹ́ lọ́wọ́ arúkú àtàsà àdúpẹ́ lọ́wọ́ Elédùmarè níwòye ẹ̀mí ẹ̀ òṣogun kòró mọ́ àṣọdún wa lẹ́kùnrẹ́rẹ́ lórílẹ̀ Agége ni. rí ni. àdúrà lẹ ti gbọ́ lẹ́nu ìyá wa yìí bẹ́ẹ̀ ṣe wí ló máa rí bẹ́ẹ̀ ni ó di àṣẹ ìtẹ́wí yẹn àròárọ̀ mọ́. àrọ́bàdádé pẹ̀lú gbogbo àwọn eégún pátápátá ni wọ́n ti ń wọ̀lú yìí wọ́n á délé gbogbo àwọn olóyè ìlú olóyè ọ̀jẹ̀ ni ó olóyè ọba ni bẹ́ẹ̀ ni àwọn náà máa fún wọn lọ́tí pẹ̀lú owó. ayéládé o. àyá ìní eégún pọ̀ lónìí rànran. lára àwọn ojú ìṣẹ̀ṣe tá a sọ fún yín pátí máa kọsẹ̀ ìkànlẹ̀ tún rí yẹn